of life, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive street learning. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Papa Bede area of Gumasho, our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Al-Madina Schools at gmail.com or call 003 Al-Madina Schools, Papa Bede أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين لن يوجو كفا أشكة ربيع الأول 1447 AH إجو قلن عن كي أن يقوى أرجو كوجو مكابو سوري رسولي توني يتواجبون في الإسلام لبلا منفع نبي History of the Prophet محمد صلى الله عليه وآله وسلم المدينة سنتا فافا بيدي وانشن وانشن باتي روشي عبد الله أكبر بشالكون تسواجه لي أتي أبقى دادا في فوان ọlátùn ní belon ló pọ̀ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú fọ̀dí àti sheikh dr sharafudin gbadebo rogi tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ ní medina center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ ń bí sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà àti aláàkọ́jẹ́ kárí wípé látàrí dáadáa lọ́dúnpọ̀n ẹ̀sìn islam kọba fi aljanna al-firdaus kọba fi ṣe ẹ̀sán fún yín kọba ṣe dáadáa sẹ́yìn sáà kọba ṣe fún yín lẹ́kùnrin rẹ̀ bí ìnìlá lónìí ìtàn nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam oní àlámà gbéyẹ̀wò gẹ́gẹ́ bí ìṣe ní gbogbo ọjọ́ júmọ́ àtọ́bá ti gbẹ̀yìn oṣù kọ̀ọ̀kan báyìí ní ìgbà tásìkò bá sì tó láti máa pè wọlé ẹ má gbàgbé wípé àwọn ìbéèrè wa yóò máa dálé lórí ọ̀rọ̀ àníbùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan tí ó bá jẹ́ pé àwọn òpé àti màbúrú wa lójú ta fẹ́ mọ̀ nípa ànábì o náà ni ìbéèrè wa yóò máa dálé lórí ní ìdílé láyé tààlà ayákùnlá sheikh ẹmọ̀ bá tẹ̀síwájú níbi tí ẹ bá bá àlàyé dé الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتري مريس ريسي أدنو إلي تقجع نبي محمد صلى الله عليه وسلم أتريك بالله سيدي ودودو eléyìí tó lu àfihàn tó sì ní kọ́ máa pèpè lọ sídìí rẹ̀ tó ṣe pé gbogbo ọ̀rẹ́ dọ̀tá gbogbo ẹni tí wọ́n ti máa fẹ́ rí tẹ́lẹ̀ wọ́n dẹni tó ṣe pé wọ́n fẹ́ rí má gbogbo ẹni tí ti máa fẹ́ gbọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wọ́n dẹni tí ó gbọ́rọ̀ rẹ̀ má ṣùgbọ́n tó ṣe pé gbogbo ète gbogbo èrò eléyìí tí àwọn Quraish tí wọ́n pa lórí Ànábì sallallahu alaihi wasallam láti rí gbèsè pàápàá tí wọ́n fi tọpasẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib gbogbo ẹ̀ lọ́jà sí pàbó tó ṣe pé ọjà sásán mọ́ wọn lọ́wọ́ nítorí pé tó ń ti pé Abu Talib àwọn ọgbà Islam wọn àti ọgbà Islam tí wọ́n fi kúrò láyé wọ́n jẹ́ nǹkan tó ṣe pé ó ṣe àwọn kèfèrí ẹgbẹ́ wọn ní ìmọ̀ wípé ọba ṣẹ̀sìn rẹ̀ kí ló dé tó wá dúró tó takú pé òun náà lọ́ọ́ máa dáàbò bò lọ eléyìí mú kí wọn ka Abu Talib náà kí wọn kà kọ́tà gbogbo ẹnikẹ́ni yàtọ̀ sí Abu Talib ọjọ́ mọ̀lẹ́bí ni iye kan tàbára àbára àta tó bá ti dó tà nàbì sallallahu alaihi wasallam ọ̀tá ni wọ́n pè ọ̀tá ni wọ́n mú wọn yìí sì fẹ́ rí mi rú wọn látàn bẹ́ẹ̀ ni a sọ pé bẹ́ẹ̀ náà lòdodo ní gbogbo gbà ẹni tí bá ti ń pèpè lọ sídìí òdodo pàápàá jùlọ ẹ̀sìn Allah kò ní ní ẹni láàrin àwọn èèyàn nítorí pé irọ́ òun náà lọ́mọ èèyàn ń fẹ́ olú ẹlẹ́dàá ni ọ̀fẹ́ rọ́ ni ọ̀fẹ́kè ṣùgbọ́n mi èèyàn irọ́ àti ẹ̀tànjẹ òun làwọn máa ń wá ẹni tí wọ́n máa kádìjà wọn lórí lórí ìbàjẹ́ àtàbúrò àti àìdá tí wọ́n bá ń ṣe tí wọ́n máa gbóṣù bàràbàdò fún wọn pé ní tẹ̀sí náà lọ́ọ́ dà irú wọn ni wọ́n máa jọ sọ̀rọ̀ èké ọ̀rẹ́ dàbí mo ṣe dà kó bá mi kó bá kádìjọ sórí ibò ṣùgbọ́n ní tí ọba ti jẹ́ pé wọn nígbà yóò pè wọn lọ sídìí òdodo náà ni ẹ tẹ̀lé abẹ́ ní tẹ̀lé kò sí tàbí ṣùgbọ́n wọn ní fẹ́ gbọ́ wọn sì ní fẹ́ rí láti ìgbà tí aláyé ti dáyé ní eléyìí ti ń bẹ bẹ́ẹ̀ kò sì ní yí padà títí tí aláyé tí ó fi ka ayé ńlẹ̀ pátá àwọn èèyàn anábà Muhammad sallallahu alaihi wasallam òkúkú ní burúkọ bàjẹ́ kéèyàn má ní mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí anábì sallallahu alaihi wasallam àwọn àyè kan àti ìbátan rẹ̀ tolórí tẹlẹ́mù wọn àti mùsùlùmí wọn àti káfìrí wọn wọ́n ṣe àpérò àbájáde àpérò wọn ó sì dá lórí pé àwọn ó dìjọ dáàbò bo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níbi gbogbo aburú àtàìdá eléyìí tí àwọn tí wọn ò gbá tiẹ̀ eléyìí tó ṣe pé wọ́n ń rò sí bó fẹ́ kó ṣe pé àwọn èèyàn tí àwọn panupọ̀ lórí pé àwọn dáàbò bo ànábì sallallahu alayhi kì í kúkú ṣe gbogbo wọn náà ló ti gba islam àwọn kèfèrí wà nínú wọn àwọn tó ti gba islam náà sì wà nínú wọn ṣùgbọ́n ti ìbí tó dà wọ́n pọ̀ kò jẹ́ kẹ́ni tí ètí ìbí mùsùlùmí kò náà kọ̀ láti darapọ̀ mọ́ wọn níbi àti dáàbò bá nábì sallallahu alaihi ọmọ ọmọ ìyá mi ní nǹkan ṣe kì í kúkú sèmi ló ṣe ọdájú pọ̀ gbádùn nítorí pé ọmọ ọmọ ìyá rẹ ara rẹ náà ni ká pé ọmọ ìyá rẹ èyí tó bí ọmọ kalẹ̀ yìí ohun ọ̀bá bímọ ìwọ náà lára ọ̀bá bímọ ẹlòmíín náà nínú ìdílé yín ọba bímọ ọmọ pé ìdílé yín ẹ mọ kó àkóràn hmm. ẹ̀yin ò ní sẹ́kù mọ́ torí ẹ bá sì fi ọmọ ìyá wa lè ta ní tí ọba ṣe kó ṣe ìyá tí ọba jẹ kó jẹ ọdájú wípé tiwa náà ń bọ̀ tiwa náà ń bọ̀ ẹni tí nǹkan dé bá lónìí tí ọ̀rẹ́ ni dúró ti òun kó má banújẹ́ nítorí pé tàwọn ẹni tí wọ́n kọ̀ láti dúró ti ọ lónìí tí wọ́n náà ń bọ̀ a kì í yọ̀yàn lórí gbogbo orú nǹkan yìí nínú ìgbésí ayé hmm. nítorí pé ẹni tí ò ti kú ọ náà kúkú máa ń tí ó ṣẹlẹ̀ sóun torí ẹ̀ má ti torí tẹni tó dé kọ́ máa yọ má ti torí tẹni tó dé ẹnu rúnrún rẹ kọ́ máa rẹ kọ́ máa nitori nítorí pé tiẹ̀ náà ń nígbà tí náà bá dé yóò tù ti. àkàràmọ́kọ́mọ́lá àtàwọn kèfèrí nù àtàwọn mùsùlùmí nù wọn náà lẹ́nu wọn jọ kù lórí pé àwọn gbọ́dọ̀ dáàbò bo ànábì sallallahu alayhi wa sallam ní kíá táwọn kí wọ́n wìn dànù kí wọ́n láwọn ọ̀má rí nítorí kí n tí ó sì ọmọ ìbàjọ́ sí wọ́n papọ̀ fífọwọ́sowọ́pọ̀ látún rí kí wọ́n tún bá fọwọ́sowọ́pọ̀ eléyìí ó mú kí àwọn Quraysh káwọn wá panu pọ̀ wọ́n jọ dé ète ńlá lórí pé gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àwọn àyíká ìbátan àti àwọn èèyàn àtàrà rẹ̀ tí gbogbo wọn ti jọ ń pètè pèrò náà pọ̀ ní ìsìn lórí páwọn ọ̀ràn lọ́wọ́ a jẹ́ pé gbogbo wọn pátá iná làwọn yàn lódì gbogbo wọn làwọn kọ̀ láti máa bá jókòó papọ̀ kí wọ́n máa dá tí wọ́n ṣe káwọn náà máa dá tàwọn ṣe àwọn ò sì ní jẹ́ ẹni tó ṣe pé yóò fún wọn ní àtìlẹ́yìn rárá ẹnìkan ò gbọ́dọ̀ lọ́lé wọn mọ́ ẹnìkan ò gbọ́dọ̀ tajà fún wọn bẹ́ẹ̀ ni ẹnìkan ò sì gbọ́dọ̀ rajà lọ́dọ̀ wọn mọ́ ẹ má gbà lọ́wọ́ wọn ẹ sì má fún wọn ní nǹkan kan ẹ fúnlẹ̀ mọ́ wọn pínpín tí ó fi di wípé gbogbo wọn wọn padà mú ànábì sallallahu alaihi wasallam ẹni tá a fẹ́ lù pàtẹ́lẹ̀ náà wọn kúkú fi sọwọ́ sí wa ṣé torí muhammadu náà gbogbo nǹkan ti wá lé bá ọ̀dọ̀ ẹgbàá ẹ lọ síbẹ̀ bá ti ṣe fẹ́ àwọn rò pé nǹkan tí ó ṣẹlẹ̀ nù báyìí wọn kọ ìwé kan tó ń ti pé ìjọ tí ọmọ kọ tí ọmọ kà ni wọn àwọn kọ̀ọ̀kan wà nù wọn tó mọ̀ ìwé kọ wọn wá kọ ìwé yìí wọn lọ lẹ ìwé yìí báyìí wọ́n lẹ́ bi tí gbogbo èèyàn tí ó ti rí ìwé irú ọ̀tẹ̀ eléyìí táwọn fẹ́ dì má ànábì àtàwọn èèyàn rẹ̀ sallallahu alayhi wa sallam òun náà ní pé ẹnìkan kò bá àwọn èèyàn ànábì sallallahu alayhi wa àwọn ọmọ wọn tí wọ́n fi fi ànábì sallallahu alaihi wasallam sọ̀wọ́ sáwọn. Abu Talib tó ṣe pé ó jẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń jẹ́ àgbà nínú mọ̀lẹ́bí lásìkò tá à ń sọ yìí báyìí. òun lọ́wọ́ kó gbogbo àwọn ọmọ Hashim àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ló kó wọn sòdí. wọ́n sọ fún wọn pé tí nǹkan bá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ yìí tí gbogbo èèyàn tán fúnlẹ̀ mọ́yàn pinpin tí ò sọ́nà àbáyọ mọ́ kò sí nǹkan tá a ṣe àfi ká jìnnà sí àárín ìgboro káwa náà ká lọ farasin kó síbì kan ká máa wojú bójú ọjọ́ ọ̀bà ti ṣe rí báyìí ni wọ́n kóra wọn jọ wọ́n lọ fi àwọn ọ̀nà àlàfo tí máa bẹ láàrin àpáta sápáta ní Mẹ́kà ẹ̀sìn mọ́ kílò alápàtà púpọ̀ ní Mẹ́kà ọ̀kan nínú àwọn irú ọ̀nà àpáta sápáta yìí ni gbogbo wọn lọ kóra ró sí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wà ń bẹ̀ bí eré bí àwàdà ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù kọ́dọ̀ ọdún gorí ọdún ọdún mẹ́ta bẹ́ẹ̀ ni wọ́n ṣe tí àwọn Quraysh tí wọ́n fi fúnlẹ̀ mọ́ wọn pinpin wọn ní gba nǹkan kan lọ́dọ̀ wọn wọn sì ní fi nǹkan kan sọwọ́ sí wọn wọ́n fúnlẹ̀ mọ́ wọn lórí àdánwò burúkú yìí báyìí wọn àjẹ́ kí wọ́n rọ́jà náà àwọn ò lè rà bẹ́ẹ̀ ni wọn ò lè tà bẹ́ẹ̀ ni wọn ò sì gbà kẹ́nikẹ́ni tó bá fẹ́ kóúnjẹ lọ bá wọn níbi tí wọ́n wà kíkẹ́ kí wọ́n rọ́ńjẹ wọn àjẹ́ kí wọ́n rí oúnjẹ gbé lọ sọ́dọ̀ wọn eléyìí ó mú kí ìṣòro àti ìpọ́njú yìí kó tún wá lékè ń kásì bẹ́ẹ̀ àwọn ẹni tó sẹ́kù nínú àwọn Banu Hashim táwọn ọ̀wà pẹ̀lú wọn láyé ibi tí wọ́n wà tí wọ́n ti fúnlẹ̀ mọ́ wọn yìí báyìí wọn káwọn náà tún lè dọ́dọ̀ wọn torí ojú ọ̀padà rojú sànú nígbà tí gbogbo nǹkan ọ̀padà wa lé koko mọ́ wọn wọn náà ná ọ̀padà sí ọjọ́ kan láti ike pé ẹjọ́ á wà nǹkan kan ṣe sọ̀rọ̀ àwọn èèyàn wa yìí báyìí ó débi pé ìyà jẹ wọ́n débi pé tí ẹ bá gbọ́ táwọn obìnrin wọn tí wọ́n bá ń ké táwọn ọmọdé kéékèèké tí wọ́n bá ń sunkún igbe àtẹkùn ebi ń pa wá igbe àtẹkùn ẹgbà wá ọmọdékébí ọ̀hàn wá lè mà ọ̀nà lẹ́ẹ̀ máa gbọ́ ní gbogbo ìgbà báyìí ẹni tó bá ti wá gba ẹ̀sìn Islam tó ṣe pé àwọn ò tí ì bá àwọn èèyàn tí wọ́n dúró páwọn dáàbò bá anábì sallallahu alaihi wasallam àtànábì sallallahu alaihi wasallam tí wọ́n dìjọ wà ní àárín àwọn àpáta tí wọ́n fara sínkò sí yìí táwọn ń bẹ ń ta táwọn ò tí ì darapọ̀ mọ́ wọn àwọn kúrẹ́ṣáwá wọ́n fúnlẹ̀ mọ́ wọn débi wípé gbogbo ẹ̀ fún máwọn náà pínpín lójú ọ̀nà wípé. àwọn fẹ́ mú kí àwọn náà kún fi islam sílẹ̀ kódà ní tí wọ́n rí rámú nu wọ́n rán lókùn mọ́lẹ̀ ni hmm. fìtínà yìí wá ń lọ wọ́n mi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ní mímì gidi Abu Talib ní ìgbà tí àwọn èèyàn tóníkálukú bá mórí lébi tí ó ti sùn nígbà tí ilẹ̀ sú Abu Talib ó máa ń pa ànábì sallallahu alaihi wasallam láṣẹ wípé ibùsùn tiẹ̀ eléyìí tó ti dá yàtọ̀ kò gbọdọ̀ sùn bẹ́ẹ̀ orí ibùsùn tó ní kó wá sùn sí torí àìbámọ̀ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n ń pètè pèrò àti pa ànábì sallallahu alaihi wasallam kó má jẹ́ pé wọ́n yọ sáwọn gúlẹ́ lóru yóò fi wá jẹ́ pé ibi tí ìtẹ́ rẹ̀ wà gan tó bá pé bẹ́ẹ̀ ló sùn sí ibẹ̀ ni wọ́n gbà lọ tààrà tí wọ́n fi wá padà jẹ́ pé wọ́n ṣe ọ́ lọ́sẹ́ wọ́n gbẹ̀mí rẹ̀ ọ̀rí ibùsùn tèmi ni kò sùn sí nítorí pé tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ ipò rí ibùsùn mi lọ wà wọn ò ní lè ṣe nǹkan kan wọ́n sì mọ̀ pé orí ògóńgó ẹ̀mí mi gan lọ̀rọ̀ rẹ wà ìfọ̀rọ̀ rẹ ṣeré àmórí ibùsùn tiẹ̀ á pẹ̀lú míì láṣẹ pé kọ́ máa sùn bẹ̀ nígbà tí wọ́n bá dé tí wọ́n bá yọjú rẹ̀ òtán rí pé kìí ṣe wọ tí ọwọ́ wọn jàbọ́ mọ́ wọn lọ́wọ́ tó báyìí ni wọ́n ń ṣe fún odidi ọdún mẹ́ta yìí ìyà jẹ wọ́n débi pé wọ́n ń jẹ koríko lẹ̀ nígbà tí ò sí nǹkan tí wọ́n lè jẹ báyìí ẹni tó jẹ́ mùsùlùmí ó dáàbò bo ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn Banu Hashim ẹni tí ò ti gba islam lásìkò tá à ń sọ yìí òun náà tó dáàbò bò wọn tó ọba mọ̀ kankan okúkú má ti Abu Talib ẹni tó ṣe wípé ó jẹ́ ẹ̀gbọ́n bàbá fún anabi sallallahu alayhi wa sallam bàbá yìí anabi sallallahu alayhi wa sallam nígbẹ̀yìn ayé bàbá yìí anabi gbìyànjú púpọ̀ pé gba islam ṣùgbọ́n bàbá yìí kò gba islam tó ń ti pórí kèfèrí ló kú sí bàbá yìí ó ó ó dáàbò bo anabi sallallahu alayhi wa sallam ní ìdáàbò bo ní eléyìí tó ga púpọ̀ ó sì sọ iyì fáànàbì sallallahu alaihi wasallam kò jẹ́ kí wọ́n rí iyì ànàbì sallallahu alaihi wasallam má dànù ọ pẹ̀lú rẹ̀ ó dúró tì lásìkò pọ́njú lásìkò ṣòro báwo ni ọba ṣe dá tó kápẹ́rù bàbá ìgbà Islam ní àsìkò tí wọ́n wà nínú ìfúnlẹ̀ mọ́ni pínpín yìí ní bàbá ìké ewì ńlá ilé ìtọ́ wa látinú lámìyà àwọn ewì yìí gùn púpọ̀ ó sì sọ àwọn ọ̀rọ̀ ńláńlá ilé ìtọ́sọ pé téèyàn bá ronú nípa rẹ̀ èèyàn rí i pé ó ti gbà pé islam lẹ̀sìn ó sì ti mọ̀ pé islam lọ́nà ṣùgbọ́n kó kàn ṣe iná ló kú kú àìwá ṣéun náà là ń fi sọ pé kún kèfèrí bẹ́ẹ̀ náà nìwọ náà ọlọ́run gbọ́rọ̀ islam jojúmọ́ ọ̀rọ̀ tó ń sìn islam yìí ó ń wọ ara kódà gan òun rò pé wọ́n padà di mùsùlùmí lọ́jọ́ kan náà torí pé islam yìí ó ń lo ọjọ́ tètè kó o sì tètè kéde pé o di mùsùlùmí kó o wí gbólóhùn tá a wí fi di mùsùlùmí má jẹ́ kíkú ó mú ọ lọ lórí pé mo mọ̀ pó ni mo mọ̀ pó dodo ni mo mọ̀ pó dodo ni àmọ́ ǹsẹ́ lẹ́sìn kò ní wúlò fún ọ níjẹ́ èèyàn fi kú nítorí pé tó wà lónìí náà ni wọ́n padà túfọ̀ rẹ̀ lọ́la pókú èèyàn padà dẹni tó tẹ́rí gba sọ gbogbo òdodo mo mọ̀ ń fi ṣe wàhù ti dàbá mà ṣùgbọ́n pé mo mọ̀ mo lò ó mo òní ọ̀padà máa gbádùn tí ó máa dunnú pé mo dúpẹ́ pé nfàsìkò falẹ̀ nfàsìkò ṣòfò kíákíá tí mo ti mọ̀ pọ́n náà lọ́nà ni mo ti di mùsùlùmí. wáyé o nínú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìfúnlẹ̀ mẹ́ni pínpín yìí ilé ìtọ́tọ̀wọ́ àwọn Quraysh wá wáyé sanabi sallallahu alayhi wa sallam náà ni pé ọ̀tá eléyìí tó wà nídìí ẹ̀sìn ọjọ́ra wọn òun lọ̀tá tó lágbára jù nítorí pé tí ẹ̀sìn tó bá ti jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ wà lórí ẹ̀sìn òdodo al-Islam ẹlòmíín wà lórí ẹ̀sìn míì tí kìí ṣe Islam tọ́jọ́ ìsìnà kò sí tàbí ṣùgbọ́n ẹ̀tùkùn sí ti máa fẹ́ràn sànà wọ́n máa wá bíi kó burú kó bàjẹ́ fún ọ bíi kí nǹkan rẹ kó dojú kó dojú dé kí nǹkan rẹ fọ́jú pọ̀ kí aburú àtàìdá kó sí ọ bàbá tí a lè kú kó kú bàbá lè parun kó parun kí ni sábàbí sábàbí ni pé ìwọ ọba àwọn ṣẹ̀sìn táwọn ń ṣe àwọn òṣìṣẹ́ báwọ̀ sẹ̀sìn òdodo tí wọ́n ń ṣe torí ẹ̀ tó bá ń rẹ́rìn sí wọn kò dénú ẹ̀rín yagi lásán ni torí ẹ̀ lólu aṣọ fún wa pé walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum àwọn yahudi àti nasara wọn ò ní sí ọ títí tó fi fi ẹ̀sìn tiẹ̀ lẹ̀ tó máa tẹ̀lé tiwọn yahudi ò ní yọ́nú sí ọ tó fi di yahudi nasarani kò ní yọ́nú sí ọ tó fi di nasarani kìí ṣe pé yahudi ọsọ pé kò burú bàtà òfin islamu sílẹ̀ tó di nasrani òun yọ́nú sí àbí kí nasrani ọsọ pé òun ò bínú bàtà òfin islam tó ti di yahudi ọdà bẹ́ẹ̀ náà rárá oníkálukú ọfẹ kò ṣètò ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ tó lù ẹlẹ́dàá tó ràn ọ́ lọ tó wà lórí islam má fi islam rẹ fi gba pààrọ̀ má sì lérò pé ẹni tí kìí ṣe mùsùlùmí o lè fẹ́ràn rẹ dénú rárá rárá. ra, ra. islam ọ̀kọ́ kó ṣe dáadáa sí lópin ìgbà tí ọba ti kọ dínà rẹ̀ níbi àti sẹ̀sìn tóun àtàwọn kan ò sì máa lẹ̀dí àpò pọ̀ lórí àti lé ọkú onílù rẹ̀ lórí àti májèkọ rẹ́sìn rẹ̀ ṣe olúwa pé kó ṣe dáadáa sí ṣùgbọ́n ò sọra lẹ̀ ò sì gbọ́dọ̀ dénú nítorí pé àìjẹ́pẹ́sìn yín jẹ́ nǹkan kan náà kò lè jẹ́ kó fẹ́ ọ dénú báwo ni wọ́n sì wá fẹ́ dénú tó bá ní wọ́n ọ̀fẹ́ òǹdẹnu bí léèrè sóun fẹ́ ọ̀wọ́ dénú òun náà ọ̀fẹ́ ọ dénú nítorí pé ibi tí ìwọ ti ń ronú wípé oúnjẹ ọ̀sán ni wọ́n fi ṣe òun sì ti ń palẹ̀ mọ́pọ̀ oúnjẹ àárọ̀ ni wọ́n fi wọ́ sí òsìmọ̀ pé ń lo oúnjẹ àárọ̀ ni máa kọ́kọ́ wá ṣáájú oúnjẹ ọ̀sán eléyìí túmọ̀ sí wípé ní ìgbà tí ẹ̀sìn tó bá ti jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kò lè ṣeé ṣe káwọn èèyàn kan fẹ́ra wọn dénú ìǹtẹ́ bá lè jọ ṣe eléyìí tí wọ́n jẹ́ nǹkan tó ṣe wípé kọ̀tàkọ̀ ẹ̀sìn tiẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí iná àlọ́kọ̀ bá ẹni tí kìí ṣe mùsùlùmí ṣe yóò á ṣe pé wọ́n sọ̀rọ̀ wọ́n sọ kàn án lẹ̀ wọ́n sọ pọlọ́ lẹ̀ wọ́n sọ gbogbo lẹ̀ tí kìí ṣe fi jẹ́ pé bí eré bí àwàdà àgbàrá àti di kèfèrí gbé wọn náà lọ kó lọ ẹlẹ́dàá kó dàn wò. eléyìí tó hàn wá pé gbogbo ọ̀nà tẹ́ni tí ọ̀bọ ṣe islam tí ó fi rí ọgbẹ́sẹ̀ ní wa gbogbo ọ̀nà tí ó fi rí ọgbẹ́sẹ̀ ní wa eléyìí tó túmọ̀ sí pé má fẹ̀sìn rẹ gbá parọ̀ má sì sọ̀rọ̀ alẹ̀ nídìí ẹ̀sìn rẹ kò sí ní tá a ní tó bá bàrà pàtàkì tó ẹ̀sìn ẹ̀sìn Islam yìí òun lóore ńlá tó lu àṣẹ fún wa ẹni títí ẹ bá bọ́mọ lọ́wọ́ òun làdán ò bá torí ẹni máa sọ pé àpadà sí bú kọ́ má bá wa eléyìí tó ga jù ní kọ́ fi Islam sílẹ̀ kó di kèfèrí àwọn àpadà sí bú kó ti lówó kò lówó má ó ti lọ́lá kò lọ́lá má ó ti nípò kò nípò má ó ti kọ́lé kò nílé má àdánwò ni lóòótọ́ ṣùgbọ́n sẹ́pẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ti jẹ́ mùsùlùmí ó di káfìrí olú ẹlẹ́dàá kọ́ má jẹ́ kárí. àsìkò ti tó báyìí fún ẹ̀yìn olùgbọ̀wọ́ láti máa fi wọlé léèrè ìbéèrè kan sí kejì nípa ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ìtàn nípa rẹ̀ òun náà ni a tún gbọ́ ìtẹ̀síwájú rẹ̀ àwọn agbọ́nrin ibi tí a bá wòye pé àwa ní ìbéèrè sí àbí kò yé wa tó nípa ìtànà ìsìnlẹ̀ sí àǹfààní ti sísílẹ̀ fún wa láti máa pè wọlé sórí 08085 87 7726 08085 87 7726 fáàtà ń bẹ nàìjíríà fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè plus 234 8083293896 plus two three four eight zero eight three two nine three eight nine six pẹ̀lú orúkọ yẹn o wà lẹ́kùn sọ́lá àwọn ọ̀ṣàtìlá ó pẹ̀lú ẹgbẹ́ pé ìbéèrè yìí Thank you. ọ̀dà. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n ènìyàn kan nínú àwọn ènìyàn tí allahu dá onáàlà nàbà muhammad sallallahu alayhi wa sallam àpèjúwe rẹ̀ na eléyìí onáàlà àpèjúwe gbogbo n'adi gbogbo ìránṣẹ́ kò sí kan kò sí kan ó ṣe pọ̀ ńlọ dára dídá lolúwa gbogbo wọn eléyìí tó sì pọ̀ nínú àwọn aránṣẹ́ yìí olúwa wọn látara ati àti bàbá wọn bẹ nínú ẹni tá a dá látara ìyá lásán gẹ́gẹ́ anabi Isa alayhi salam ó sì ń bẹ nínú wọn tí ò sí bàbá tí fi ńlá wa gbogbo àwọn èèyàn pátá porongodo náà ni sì máa ní kan gẹ́gẹ́ bí ọjọ́ kan tí kálukú ọ̀sán láìsí hmm. yọ ọbẹ̀ náà ni àwọn tó kú tí wọ́n ti wá àwọn tó kù tí wọ́n náà ń bọ̀ torí ẹ̀ kò sí nínú àkọọ́lẹ̀ nígbẹ́ bọ́yá ànábì ni tàbẹ́lómi bá máa ṣàyájọ́ àjọ̀dún ọjọ́ ìbí rẹ̀ ìsìláàmù kò sí nínú àlàkalẹ̀ rẹ̀ kò sì sí nínú nǹkan tó ní ká máa ṣe àṣà ni táwọn ẹni tí ń ṣe tí wọ́n kó lọ́dọ̀ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí ó sì ń jẹ́ ìjẹ́rìí òdodo sí nǹkan táwọn àti sallallahu alaihi wasallam ti sọ wípé latattabi'unna sanana man kana qablakum hadwa al-qudhati bil-qudhah hatta law dakhalu juhra dhabbin ladakhaltumuh qalu al-yahudu wan-nasara ya rasulallah qala faman idhan anabi sallallahu alaihi wasallam ni ẹ máa tọ á rí nínú ẹni tó máa tọ orí pa àwọn ẹni tó ti síwájú yín lóde wọn ìyá kan sí ìyá ọfà míì ẹ ní gbèjú báwọn náà ti ṣe gbé lọ débi wípé tí wọ́n bá wọnú ìsà àwọn bó ti ṣe máa ń lọ tó ẹ̀yin náà bá bá wọn wọ wọn ní sáwọn Yahudi àti Nasara anábì sallallahu alaihi wasallam ta ni ọ̀bá jẹ́ ni ẹ rí i pé àwọn kan nínú àwọn anabi àwọn sọdọọdún tọ ẹ rí i pé àwọn míì náà mùsùlùmí àwọn náà láwọn ń bíi pé bó bó bá ṣe wù ọ̀bọ kó sórí bó bá ṣe wù nàkí kó ṣe nínú ẹ̀sìn kan hmm. nǹkan tó bá ní ká ṣe láàṣì nǹkan bá ní ká má ṣe àgbọ̀dọ̀ ṣe hmm. umirna bil ittiba' wa nuhina anil ibtida' wọ́n pa wá láṣẹ ká máa tẹ̀ láṣẹ tí wọ́n bá ní ká tẹ̀lé ni wọ́n sì kọ̀ fún wa láti jìnnà sí àdádálẹ̀ wọ́n kọ̀ fún wa láti já àmà rọ́ọ̀lù àdádálẹ̀ wọ́n ní ká jìnnà sí àdádálẹ̀ bẹ́ẹ̀ Islam ti ṣe rí nu torí délé kò sínú àpẹẹrẹ kọ fẹ́ràn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ kó ọmọ pàtẹ pé òun ṣe àjọ̀dún ọjọ́ ìbí rẹ̀ rárá njẹ́ òjì ká mọ̀ ipò fẹ́ràn anabi sallallahu alaihi wasallam náà ní kò tẹ̀lé tà anabi sallallahu alaihi wasallam nínú ntọ́ọ̀fẹ́ àti ntọ́ọ̀fẹ́ kó o sì máa tẹ̀lé ní kọ̀kọ̀ àti ní gbangba kó máa wá sí bẹ́ẹ̀ nítorí ti Allah eléyìí ní túmọ̀ sí pọ̀ fẹ́ràn anabi sallallahu alaihi wasallam àmọ́ olóhùn ṣe àjọ̀dún ọjọ́ ìbí rẹ̀ pápẹ́rẹ́ pọ̀ fẹ́ràn rẹ̀ ni a sì rí i pé gbogbo ẹ̀kọ́ tánàbì sì kọ́ wa ọ torí pé ẹ rí i pé gbogbo nǹkan náà ló ní sábàbí gbogbo à ń ṣe àjọ̀dún ọjọ́ òbí kan tànàbí kan tí ṣé wò kan o wọn fẹ́ pa so ńgbà tẹ̀ sí pawó níta àmọ́ bẹ́ẹ̀ sì ń kó jíṣẹ́ fànàbí náà wípé níta pa nídìí àjọ̀dún ọjọ́ òbí rẹ ni àwọn olùfẹ́ rẹ̀ ẹ tún rí yàtọ̀ sí àwọn gbólóhùn burúkú eléyìí tó mi gan tó lè kó báyàn nídìí ẹ̀sìn tí wọ́n máa jáde lẹ́nu wọn látàrí pé àwọn ń ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn wà nínú àwọn tíra mẹ́tìrì yẹn eléyìí tó ṣe pé ó kó bá ìsìláàmù yẹn ó lè wú tegbòtegbò torí ẹ̀ ká sọ ara wa níjọba ní ká ṣe ní ká ṣe ní tí wọn ò ní ká ṣe ká jìnà sí. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuhu. Ó bá yá dígbò yìí. Uh, Ìbéèrè yìí. pé ni àlọ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lẹ tó ṣe ìdìbò ẹlẹ́ẹ̀kejì ni pé àlọ́bí sọ pé àwọn sọ̀rọ̀ wo pé àwọn ilé wọ́n ti ṣe pé àwọn ilé wo wọ àlùjànnà ìgbẹ́ni pé akọ́rọ́kọ́ pé àwọn tó bá rẹ̀ lọ́bọ̀ Muhammad pé gbogbo ẹjọ́ bá rí pé gbogbo bá wọ́n ta ni ó wà láàrín Nàìjíríà jẹ́ báyìí lè ṣe ìyá náà. Alhamdulillah.

ìgbàgbọ́ wa lábẹ́ súnà náà ni pé gbogbo wọn lọ́lọ́wọ́ sàdéhùn àlùjànnà fún olúwa sọ pé wa kullan wa'adallahu al-husna lẹ́yìn ìgbà tó lọ́wọ́ sọ bí wọn àti ṣe lè dọ́gba ẹni tó jagun sójú ọ̀nà Allah pẹ̀lú dúkìá tẹ̀mí rẹ̀ ṣáájú kólówó tó fànàbí ní àrànṣẹ́ àti ìṣẹ́gun àti àwọn ẹni tó ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ fún ní وقل لهم وعد الله الحسنى ṣùgbọ́n ní kálukú wọn ló lúwá sàdéhùn husna fún husna ọ̀nà àlàljanna olùwàlẹ́dàá sọ pé lilladhina ahsanu alhusna wa ziyada àwọn ẹni tó ń ṣe dáadáa á fún wọn dáadáa tó dáa jùlọ àtàlékún husna yẹn ọ̀nà àlàljanna torí ẹni al-imam àyà yìí ń tọ́ka sí àtàyà mi tuntun jọ méjì ní nínú alukur'an wọ́n ń tọ́ka sí pé gbogbo sàhábà ni ọwọ́ alìjẹ́nà pé ànábi wá yà àwọn kan sọ́tọ̀ ilé ìlọ́mọ alìjẹ́nà sọ́tọ̀ wá yà àwọn kan sọ́tọ̀ pọ̀ máa ná ni wọn ìbéèrè kí béèrè ni ìbéèrè ẹni tí ò gbẹ́sìn yẹn ni ẹ jẹ́ ká gbìyànjú láti máa súnmọ́ ibi tí wọ́n bá ti ń sàlàyé ẹ̀sìn ká lè bàa gbọ́ yé náà. Hello, Wa alaikum salam wa rahmatullah. Ó bẹ́ẹ̀ ń yọjú pé. Kàdíjà ló sọ̀rọ̀ láti lọ rẹ̀. Ìbéèrè yín. Ẹ̀rọ mo fẹ́ béèrè ẹni tí ó jẹ́ ìgbà ẹ̀mọ́ bìnú tó bá di lọ́jọ́ mẹ́jọ ẹ pè wọlé béèrè ìbéèrè yìí kan ní panamisu lẹ́sàn ọ náà la ń gbé yẹ̀wò lónìí ẹ lórúkọ o. Wa alaikum salam wa rahmatullahi wa wọ́n pè ní sídìrátù mọ́ńtàkà a gbọ́ nínú lẹ́kṣọ̀ kan pé ó bẹ̀rẹ̀ láti sọ́mọ̀ kẹfà ó wà parí sí sọ́mọ̀ keje afẹ́mọ̀ kò ṣe wà ọ̀fẹ́ sí ká tó fi kọ́ àwọn ọmọ mẹ́rin. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ṣé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tó ń ìrìn àjò ìtura wà ní ìrìn àjò yìí náà nítorí ni pé tí ìyá lòlẹ̀ lá nítorí ni pé ìdẹ̀sán ni òun náà pẹ̀lú àwọn kan tí wọ́n Alhamdulillah ẹni tó béèrè láti lọrin tó ń ti pé ìbéèrè tòní oníṣe pẹ̀lú kámà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n á dáhùn rẹ̀ nítorí pé ó sọ pọ́n ṣẹ̀ṣẹ̀ gba islam nítorí pé tá a bá dáhùn rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé yóò mú ṣiṣẹ́ yóò sì mú ṣe nǹkan tó ṣe pé kò ní í dáa pẹ̀lú ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọnú ẹ̀sìn islam náà ni pé ìwọ tó wọ tó ṣẹ̀ṣẹ̀ gba islam tó wá fẹ́ lọ́kọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ á sọ pé ọkọ tó fẹ́ fẹ́ kọ́ lọ mú sí wa kọ́ lọ mú nǹkan kan wá kọ́ lọ gbé àpò kọ́ lọ gbé wọ́n ti pé kẹ́ẹ̀gì epo wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àkókò mọ̀lẹ́bí wò mọ̀lẹ́bí tí ó fi ọlọ́kọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nítorí pé ẹni tó ti gba islam ẹni tí kò jẹ́ mùsùlùmí kò láǹfààní má láti fi lọ́kọ àfi tó bá pé àwọn náà bá gba islam kó tó di pọ́ mọ̀ yọ lọ́kọ torí pé olúwa sọ pé walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila olúwa ẹlẹ́dàá wa kò ní fọ̀nà sílẹ̀ fáwọn kèfèrí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí bàbá rẹ̀ òun lọ́yẹ kó fi ọlọ́kọ ṣùgbọ́n nígbà tí kò bá ti jẹ́ mùsùlùmí òun kọ́ ni ó fi ọlọ́kọ tá a bá rẹ́nìkan nínú mọ̀lẹ́bí bàbá rẹ̀ tó ń jẹ́ mùsùlùmí bí ẹ̀gbọ́n àbúrò tàbí bàbá bàbá rẹ̀ àbí kó tiẹ̀ jọ́ mọ́ bàbá rẹ̀ tó ṣe pé náà ti dàgbà ó ti bàlágà òun jẹ́ mùsùlùmí àwọn ni ó fi ọlọ́kọ tó bá jẹ́ pé irú mọ̀lẹ́bí ìlọ anikọ́kọ́ lọ mú sí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú ń bẹ̀ sọ tẹ́lẹ̀ náà gbogbo lọ mú nǹkan kan wáyùn tó bá ní kó mú wa kà á kún sọ̀dáàpì kọ́kọ́ rẹ kọ́ka kún ara sọ̀dáàpì tó ń san fún ọ. ṣùgbọ́n ibi tí wàhálà wà ní pé tó bá ní iṣu mọ́kànlélógún ó ṣe gbọ́dọ̀ jẹ́ mọ́kànlé so tí ò ní jẹ́ méjìlé kí ló dé tá a bá ṣe lógójì só burú ni àbí tá a bá tiẹ̀ jẹ́ pé mẹ́wàá lágbára wa ká só burú ni torí ẹ̀ tó bá ti ń fi nọ́mbà kan sí pàtó tí ó sì ní àlàyé kan eléyìí tó ṣe wípé ó múnádóko má tẹ̀lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. Hmm. wọ́n ní ẹlọ́rúkọ yín o ẹlọ́rúkọ yín kílẹ̀ kórúkọ yín láti láti bo ìbéèrè yín

lọ sí al-Masjid al-Aqsa ní Baitul Maqdis tí ìṣẹ̀lẹ̀ agbé anabi gùnkè lọ sí sẹ́mà wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ igi tá a pè ní Sidratul Muntaha yín sẹ́mà keje lọ́wà ààrí lákọọ́lẹ̀ epo ti bẹ̀rẹ̀ láti sẹ́mà kẹfà ara àwọn àsọdùn ilé ìtọ́pọ̀lọpọ̀ máa ń sọ nìyẹn sámà keje la gbọ́ pọ̀ wà àrí lákọọ́lẹ̀ kan sọ pé àti sámà báyìí ló ti bẹ̀rẹ̀ kó tó débẹ̀ a sì tún rí kárí pé Sidratul Muntaha yẹn ó ń bẹ níbi pàpín ibi tí èèyàn lè dé so anabi sallallahu alaihi wasallam la sì mú débẹ̀ wọ́n tún wá ní ìtumọ̀ rẹ̀ tún ní pàpín kẹta fúnyàmà so ara igi yẹn ló pin sí torí di eléyìí báyìí igi yẹn olúwa ẹlẹ́dàá wá sì máa ń mú un kó pàwọ̀dà bọ́ba ti ṣe fẹ́ ní àwọ̀dà ti dídá ju bó tún ti ṣe wà lọ tó bá tún pàwọ̀dà yóò tún dáa ju bá a ṣe rí tó bá tún pàwọ̀dà yóò tún ànábì lọ pàwọ̀dà débi pé mí ń lè ròyìn bó ti ṣe dáa tó má so eléyìí ni Sidratul Muntaha so eléyìí ni tá a fi mọ àwọn ọmọ wípé Sidratul Muntaha ó lókè sámàkèje òkè sámàkèje náà lọ nítorí pé nínú uh, al-mi'raj anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé ńgbà táwọn dé sánmà keje àwọn bàbá banla wa anabi ibrahim alayhi salam ní sánmà ẹlẹ́keje wọ́n sì kí àwọn pé káwọn máa wọlẹ̀ káwọn máa rọra sọ àwọn wá bá pa anabi ibrahim alayhi salam wọ́n fẹ̀yìntì sára ilé tí wọ́n ń pè ní albaytul ma'mur albaytul ma'mur yìí báyìí ibẹ̀ ni àwọn màlẹ́kà máa ń wọ̀ lójoojúmọ́ màlẹ́kà ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand ìní máa ń wọnú rẹ̀ lójúmọ́ kan àwọn màlẹ́kà tó bá sì ti wọnú rẹ̀ lónìí táwọn bá ti jáde ń bẹ̀ wọn ò ní wọ ọbẹ̀ má dijọ́ gbẹ̀ndàkìyàmù eléyìí tó túmọ̀ sí pé àwọn ẹ̀dá tí wọ́n jẹ́ màlẹ́kà yẹn olúwa nìkan ló mọ ìyóò ká wọn wa ma ya'lamu junuda rabbika illa hu ẹnìkan kò mọ iye ọmọ ogun olúwa ẹlẹ́dàá rẹ̀ àfọ̀nìkan torí Sidratul Muntaha lẹ́yìn tí Ànábì sallallahu alaihi wasallam kó ń sámà keje ni wọ́n gbé lọ sí ibi tí igi tá ń pè ní Sidratul Muntaha tó wà sọ pé Ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ ọgbà kìnnì kan wá láti ibẹ̀ àkọ́kọ́ náà at-tashahhud ó wá nínú hadith eléyìí tí Imam bukhari gbà wá pé báwo ni Olúwa ti ṣe pa Ànábì sallallahu alaihi wasallam láṣẹ ike kó kí àwọn màláìkà so wọ́n ní kí ànádò sálámà sí wọn àwọn màláíkà àwọn náà dá sí sálámà padà wọ́n wá fi hàn ànádò sallallahu alaihi wasallam pé ìní ọ̀ma jẹ́ kíkíra yín láàrin àlùmọ́ rẹ̀ asalaamu alaykum wa rahmatulah wa alaykum salaam wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wa barakatuh wa alaykum salaam wa rahmatulah wa barakatuh asalaamu alaykum wa alaykum salaam eléyìí ni kíkí tá a máa kíra wa. so wọ́n á ní ìgbà tí àwọn ẹgbàá wa kan sọ wípé àìkí allah wípé asalaamu alaykum ṣùgbọ́n tábà kí allah á sọ pé atahiyyatu lillah wasalawaatu watayibat asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wọn lé lẹ́yìn ìgbà táwọn mọ̀lẹ́kà sọ pé asalaamu alayka ayyuhan nabi wa rahmatulahi wa barakatuh anabi lọ́wọ́ pé asalaamu alayna wa ala ibadillahi salihin. هو من حديث عبد الله بن مسعود رضي الله عنه إليه الإمام النسائي توقي جادي أني أجاني تسكي تباسي صلاة ديدك كسلامة له مثل أمان سيوا و ọ̀tún àtòsí ayẹ sẹ́gbẹ́ kan ayẹ tòsí náà sẹ́gbẹ́ kan sọ anábì sọlá àṣìlá kí ló sìn tẹ̀ ń yẹ ọwọ́ sọ́tún tẹ̀ ń yẹ ọwọ́ sósì tẹ́ ẹ bá ti débi tí ẹ bá ti parí sọ láti ẹ sàlámà ni so lẹ́yìn tí ó ti kọ́ wa ní at 那个工作非常累。 His classic Education for Modern Achievers from Adorable to Awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, ṣé bàbàrà ẹ̀fọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé, Alimadina School, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa fún àwọn ọmọ yín lọ, ìdúró ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tọ́pátà àgbáyé wọn. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè lágbáwá ẹ̀sìn Islam sì dánmọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórí yìí. àyẹlẹ́gbẹ́ bọ́ọ̀dì náà sì ń bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́. Al-Madina Schools a way of life easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICC devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center Papa Abede area Ogbomoso our Arabic and Western education programs are nicely patterned in Islamic Islamic etiquette with memorization of the glorious Quran and hadith. This is Al Madina Schools at gmail.com or call 0032 85 0466. Madina Schools, Sapa Bebe area, Ogbomoso, inspiring excellence. Hello, Rukoyo. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ó bá yẹ bí gbé. láti padà ìbéèrè yìí. ẹgbẹ́ ìwé mi pé ń fi rí aláàyè bákan náà tí wọ́n bá sọ̀rọ̀ yóò ṣe àwọn kan wọ́n sọ wípé kí èyí ti tó ọ̀bọ̀ ni wọ́n tó bèèrè pé kí àlẹ́bùsọ̀ ìrọ̀sọ́lá ń rí àti iná àti iná. Padà ó Ṣubé, wà lè dùn sọ́lọ́wọ́ àṣùntúlá, ìbẹ̀rẹ̀ ní Thank you alhamdulilayi ẹnjọ béèrè láti akínlálò pé sànàbí sallallahu alaihi wasallam sórí allahu rí ni eléyìí tó dọ́gba ní kókòrò allah nítorí pé wà nù hadithi tó fẹsẹ̀ nílẹ̀ ǹjẹ́ wà nàbí sallallahu alaihi wasallam nígbà tó ń gbé ogun kè lọ sí sánmà sọ wà rí allah ọ̀rọ̀ ìmálẹ̀ ni báwo ni wọ́n ti ṣe rí nítorí pé tí olúwa bá sí payá àmálẹ̀ ojú rẹ̀ sí nǹkan kan ìmálẹ̀ yìí ọba jó gbogbo nǹkan tí ìmálẹ̀ yìí bá di ara rẹ̀ torí ẹ̀ olúwa ni ó fún àwọn olùgbàgbọ́ òdodo ní kápá àti lè rí ojú rẹ̀ tó bá di ní ọ̀la àgbẹ̀ndàlùkìyàmà àmọ́ láyé ń bí kò sí bẹ́yàn ti ṣe lè rí ojú Allah ẹ̀yin náà ìsálà ìgbọ́ ìtàn anábì Musa alayhi salam tó yí pé rabbi arini anzur ilayk olúwa fíra rẹ̀ hàn mí jẹ́ kí n rí ọ qala lan tarani olóòlè rí mi walakin anzur ila al-jabal àpáta tó alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní kó máa wò màá fira mi hàn àpáta yìí fa in istaqarra makanahu fasawfa tarani tí àpáta yìí bá dúró láyé rẹ̀ dégbé tó dúró tó lè wò mí ajẹ́ wípé ìwọ náà rí mi. nígbà tí anabi musa aleyhi salam tí ó wò lọ́ba rí i pé àpáta ti fọ́ wọ́múwọ́mú tó kù lùbọ̀ anábì musa dákú lọ gbaragada ni torí ẹ bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam nígbà tó lọ́ọ́ gbé lọ sí sámà kò rí Allah kò rí Allah ṣùgbọ́n wàá nà hadithi tó gún régé eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ nípa anábì sallallahu alaihi wasallam ó rí Allah lójú àlà lójú àlà nígbà tó wà ńlẹ̀ ó rí lójú àlà àmọ́ pé lójú korojú kò rí Allah azza wáyé o ẹ wá ní tí ẹ̀yin bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n á sọ pé sẹ́yìn ti dọ́rùn bọ̀ ni kò nídìí kẹ́ dọ́rùn bọ̀ náà kò nídìí kẹ́ dọ́rùn bọ̀ ṣùgbọ́n bàbá tiyín ti kú rí màmá yín ti kú rí bàbá yín ò ti kú màmá yín ò ti kú àwọn èèyàn ti kú rí lágbègbè yín ẹni tó ti lọ òun ló yẹ kó máa ṣàlàyé wípé ṣé ń tàn sọ rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ so amákéèyàn wa máa ṣẹnu rọrùn nígbà tí olúwa ṣàánú rẹ̀ pẹ̀lẹ́ni tí ń ṣàlàyé ẹ̀sìn fún un kọ́ wa takú wọn lé kọ́ máa sọ pé nítorí pé ìwọ ò tí ì lọ rí hmm. kọ́ bọ̀ torí ẹ̀ òun ò lè gbọ́ gbọ́ àbọ̀ ló ti wá fẹ́ gbàgbọ́ tòta lọ lọ bọ̀ rí tí ń bá wa sọ̀rọ̀ hmm. sẹ́ńtọ́ wà láyé náà ni òun kọ́ nípa ẹ̀sìn yóò máa sọ fún ẹbí náà ni wọ́n ṣe máa ń ṣàdúrà pé kó ló wá máa ṣe wá ládọ́rùn mọ́ tọ́ tòun gbà náà sọ fún ọ tó takú agídí burúkú àtà ìmọ̀kan ó kó bọ ọ̀padà wa kú lórí aburú àtà ìdá wa dẹni tí ó jìyà ṣé ẹnu rúnrún si ọgbọ́ ọlẹ́njọ́ tà ń wí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tí Ànábì sallallahu ni olúwa fi hàn án nígbà tí wọ́n gbé ìrìn àjò òru yẹn. lẹ́yìn eléyìí wọ́n ní ẹni tó béèrè láti wọn ní àwọn rí àwọn nínú hadith ipá Ànábì sallallahu alaihi wasallam Abu tọrọ lọdọ wọn bá wọn ṣàdúrà fún màmá àwọn gba Islam bẹ́ẹ̀ ni ẹ̀gbà wọ́wọ́ alimami Bukhari wọn gbé ẹgbà ọ̀rọ̀ yẹn jáde nínú tírà àwọn al-adabul mufrad wípé bá mi bẹ̀ Allah fún màmá mi àbúrò rẹ̀ ni mo ti gbìyànjú kò síbi tí mo yọ sí táwọn èèyàn fẹ́ràn mi mo sì gbìyànjú títí pẹ̀lú ìyá mi pé kó gba Islam kó gbà tá bá ti ń sọ̀rọ̀ gba Islam gba Islam ìyá ọ̀sọ́ di nǹkan mí ni mo wá sọ fún anabi sọlá ìṣẹ̀lẹ̀ pé màmá mi bá mi bẹ̀ Allah fún kó gba Islam anabi sì bẹ̀ Allah àbúrò rẹ̀ padà sílé lẹ́yìn àdúrà yìí ni màmá rẹ̀ pè pé wọ́n máa mi mọ̀mọ́ ti gba islam ọjọ́ hmm. nǹkan ìyàlẹ́nu fún Abu Huraira hmm. ẹ wá ní tànàbí bá ṣàdúrà bá tí ìyá Abu Huraira ti gba islam hmm. yàrá ṣe kò ṣerú àdúrà bẹ́ẹ̀ náà ni fún Abu Talib pẹ̀lú gbogbo gudugudu méje àyà mẹ́fà tá a gbọ́ pò ṣe yìí anábì sallallahu alaihi wasallam wọ́n kúkú pè sẹ́sìn islam wọ́n pè sẹ́sìn islam wọ́n sì sọ fún pé kọ́kàn sọ la ilaha illallah gbólóhùn yìí làwọn fi bá jàjàngbìlà lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá tí ó fi rà àlìjáná wọ̀ nígbà tí ikú ti dé wá bá ṣùgbọ́n bàbá yìí fẹ́ sọ àwọn olórí ibú tí kó bá ní hmm. táwọn ń bẹ lórí kèfèrí bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan nínú àwọn èèyàn yìí padà jó lórí rẹ́ǹtì ẹ̀ hmm. ṣùgbọ́n àwọn ẹni tí orí ibú ń bẹ lára wọn àwọn takú wọn lé ah, kí ni ó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ àná nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀ káti ẹ̀ má gbọ́ hmm. sòrí bẹ́ẹ̀ ni Abu Talib wa orí ẹ̀sìn bàbá òun lòun kù ó sòbó ti ṣe kú náà anábì kúkú gbìyànjú gbìyànjú gan ó gbìyànjú gan lórí ẹ̀ ó túmọ̀ sí pé àdúrà tó lọ́wọ́ bá fẹ́ gbà iná ni ọgbà èyí tí ọba fẹ́ gbà kìí ṣe páì ṣe ni òjò ọgbà hmm. ṣùgbọ́n kọ́ọ̀lẹ̀ ti síwájú fún Abu Talib wípé orí aburú ni ó ọmọ anáṣì ni lẹ́yìn ìjọba ìṣòjò. جزاكم الله خيرا شيخ في الدنيا والآخرة بإذن الله